There is more to talk about. Ìgbéyàwó déyàwó àwòrán. A lot to talk about. Ìgbéyàwó déyàwó àwòrán. Ojú ọjọ́ pọ́n roro. Ẹsẹ̀ ọ̀dọ́ tẹ ìyọ̀ ni. Shots. Mm. Nancy, someone wants to get hard yes i really want to enjoy myself. Mm, nǹkan tí ayé wà fún mi yẹn náà yóò pé méjì mẹ́rin. wow cheers. Ha! more. ló You said we should enjoy ourselves, so just yes. just for now, okay? Tí bá tẹ̀ sọ yes, life is meant to be enjoyable. Kò ṣe pé pé kò mọ tí pa just let please take it slow. Okay, I'm not sick. Better. So what about Somiwa? So wá sọ̀rọ̀ wá ṣòro àwa sí bíbá yìí láti wá ẹ̀yìn ṣọ́ọ̀rì ara I don't want to hear anything that has to do with Tomiwa. I'm not interested. Sorry. Right. Hands up. I won't talk about Tomiwa. Yeah, I had this plan, you know, to go cruise at the beach this weekend. You know, just to spice it up. Beach? Yeah. Beach. I thought you're an introvert. Mm-hmm. I just want to like go clear my head off the stress of Lagos and everything. Oh, mm. enjoy yourself. Okay, if you say so. Beautiful lady wọ́n lè sọ pé ti wà ókè. wọ́n ti wà Really? I was really fake and she was like, no, no, no, don't do that, don't do that, don't do that. So, ó ti ẹ̀sìn sọ̀rọ̀ bí <laughs> Ah yeah. dé. Ayẹ ọtí ti bá. Girls, in case you need anything, you know I always be at your service. Let me ask you Thank you, thank you. See, ọlọ́tí. Mm. ọlọ́tí guy is telling me not to drink. Ẹ ti ẹ̀ wù dúró mo rí nǹkan lórí IG page you know mo wá bẹ̀rẹ̀ sí ní kàkàkàkà mo stroll lórí page you know gba tí mo wá ka gbogbo ẹ̀ désàlẹ̀ mo wá rí i pé pẹ́ẹ́tì ló kọ kí ló tó kọ dúró episode bẹ́ẹ̀. Hmm. That's what makes me a spiritual child. Mm-hmm. so you are a script oh, writer. ó yẹ kí n full page poetry. that's true you are a script writer. àmọ́ ah, mi ẹ ti sọ fún mi pé ẹ fẹ́ padà lọ sí Àbújá náà ṣe mọ̀ kọ́ tí mo plan fún yín tẹ́lẹ̀ ni <laughs> èmi tí mo plan surprise trip for yín lẹ́kọ̀ọ́ ẹ wá jápa ẹ sọ fún ẹ eh, ok kí ni ìyẹn mo ń gbọ́. kọ́ọ̀lù kọ́ọ̀lù ẹ mo ń gbọ́. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ẹ dúró ẹ dúró mi gbọ́ nǹkan tẹ́ sọ dáadáa ẹ sọ pé receive ẹ ẹ receive call láti láti ọ̀dọ̀ dáàdi mi. I mean stop mọ́mí ẹ stop ẹ stop mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ẹ wo ẹ wo mi like gbogbo nǹkan tẹ́ ń sọ mi ò like ẹ èwo tún ní dáàdì mi ò ní dáàdì mo ti sọ fún yín àní mi ò ní bàbá ok so ẹni tó disappear látìgbà tí mo látìgbà tí mo wà kékeré tó kàn disappear tó ọmọ bí mo ṣe survive tí mo ṣe dé bí mo ṣe wà báyìí wọn ọmọ gbogbo struggle tí mo. gbọ́dọ̀ mọ́mí mọ́mí mọ́mí mo ti calm mo ti calm ok ẹ̀yin nìyá mi ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má gbọ́ ẹ má gbọ́ mi ò ní bàbá tó bá jẹ́ yẹn ni mi ò ní bà ẹ̀yin ni bàbá mi ẹ̀yin ni ìyá mi mi ò fẹ́ ọmọ mi mi mi ò fẹ́ rí wọn mi ò fẹ́ rí wọn wọn ò gbọ́ wọn ò gbọ́dọ̀ mọ bí tí mo gbé mi ò mi ò mọ̀ wọ́n rí. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì okay dearest mọ́mì any nice business trip bye bye bye bye bye bye mi ò ní bàbá mi ò ní bàbá. Tọ́míwá Tọ́míwá yeah. like how long have you been outside? Um, not so long, um, like 30 minutes. 30 minutes? Yeah. Wow. Okay, so, kí ló <clears throat> You see, uh, um, actually I came to apologize for everything I did. The truth of the matter is I messed up. I was wrong. There is, there is practically no justifications for all I did. Okay. Timaniki Mashallah, it's pointless. It's business. Do you mind we sit and talk? Sit? Yeah, I mean... Let me talk. tí mo máa lọ síbi iṣẹ́. Trust me, gbogbo ẹ̀ pátápátá ẹ̀ ń tó àwọn aṣọ òbí bíi two hours bóyá títí eleven or twelve mo wá máa lọ síbi iṣẹ́ right. sorry now i i understand i mean uh, what i'm trying to say is mo wrong one i messed up. yeah gbogbo nǹkan tó sọ mo ti gbọ́. as a man uh, <clears throat> tó um, wá extremely shameful for me kí n má dey meet needs uh, can provide for a beautiful fine lady like you i can't cater for you so òun ló jẹ́ kí step out to actually look for a good job. wow so o ti glory to God. Anyway, mo ní o glory to God. No, not not in particular not like uh, pé mo money at hand but there's hope you know um, prospect wa More applications gone, and I spoke to a lot of people tí mo mọ̀ rí. Uh, baby iṣẹ́ yẹn ò tí but trust me very soon máa tẹ̀ mí lọ́wọ́. ó máa tẹ̀ lọ́wọ́. ẹ mi ti ríṣẹ́ directly but you know and then mo rí pé kíní football coach career mi ó so stagnant bákan kò lọ bó ṣe yẹ kó lọ so I decided to get any available job just to cater for you and to man up as far as they happen. ó ti yé mi no problem can I go now. Uh-uh. can you go kí ló dé o ti end ọ̀rọ̀ yẹn pápá pàmò yẹn why o sọ̀rọ̀ we are still talking I think o yẹ ká should I be, look, babe, I'm sorry for whatever happened. My dear. Mo ti gbọ́ ẹ, ṣé mi lè máa lọ ah, ah, síbi iṣẹ́? Ṣé o fẹ́ pariwo mọ́ mi ni? No, no, <clears throat> no, mi pariwo mọ́ ẹ. I'm sorry. Ṣùgbọ́n, darling, let's just end it, ṣùgbọ́n. No, stop. Don't be like this, babe. You know what lovers do now when they are scared of losing a group of the ones they love. You know I love you for okay so òun try láti lo one of my love quotes láti get at me right. no uh, that's not it i'm just trying to make you understand i mean to see reasons why she should be back in your life this man right here is in love with you. anyways no problem ṣé mi lè máa lọ i'm not bad but um, if you minute you I'm only now. Yes, na mo lè dúró náà. yes o lè dúró náà ilé <laughs> nílé ẹ. oúnjẹ wà nínú kitchen. Oh, yeah. All right. Good day. Hi, hello. Hi. It's ladies' night, I can see. So, what kind of blend should I mix for you? Sorry, I don't know you, but there's a lady that do attend to me. She knows my usual. Oh, a regular mixologist. She's on leave. She's not on set. Not the problem. No, no, no, not at all. It's her off. <laughs> Oman gba off come. Malik. Malik as in Ma. Lake. Debbie. Debbie. I'll get you sex on the island. Ladies' favorite. I'll be back in a jiffy. message ẹ eh? you understand so that ma lè meet níbẹ̀. mike mo ti listen sí music. mi lè dìbò bọ́. lẹ́yìn ọ̀tọ̀ wọn mistake díẹ̀ díẹ̀ wà lẹ́yìn ní ìtàmà láti wọ studio so that a lè help wa tá a bá shoot. kò yẹ and I need láti gbéṣẹ́ lọ sí anywhere tó mo mọ̀ pé o ti shoot on country oríṣiríṣi but Nàìjíríà tá a wà yìí náà we have a very good location. Sure. and àlẹ́ lọ́wọ́n set máa dẹ́gbẹ́ta bá set tán kọ́ńtà fẹ́ lọ́ máa fún wa okay just put your mind at rest that I will give you the best. I trust you boss. Um, ṣé mo pé èmi gan mo ti ro àwọn kìíní ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kẹsàn-án sí because àti shoot ní àwọn country kankan like Kenya Ghana and èmi gan mo ti rò pé bá ká to try Nigeria because there are some places ní Nigeria tó tó jẹ́ pé o no make sense like Lekki and ọ̀rẹ́ mi kan dẹ̀ shoot ní Lekki mo like location mhm. so. Mike ó ṣe fi ìgbẹ́lẹ̀ fàdékù. iṣẹ́ tèmi nìyẹn most of iṣẹ́ tó ń shoot ní Lekki hundred percent ninety ẹ̀ ni mo ń shoot ẹ̀ trust you I will give you the best just for my life. Ah, ó dẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni budget. Eh, eh, mi ò lè rush òun náà lè jẹ́ kí n eh, ok now. Um, I think Stella is supposed to be on duty today so where is she. Uh, she took her permission. You think or you know. Oh, sorry, I know she took permission this afternoon this morning that she has something very important to pick in school so I permitted her to go. Is there any official writing to back that up? Yes, yes. I dropped the their name. I would like to see that. Ah, okay, ma'am. And um, Shakti takes stock of our new supply. Yes, yes. Can I have it? even here. Wow. Look who we have here. If uh, Tommy, you are. That's good when I did 21 on the I'm good. Soft. Oh baby. What's up, you know? Hi. Well, oh, okay. okay. Since when have you been back? Um. Uh, for a while, but I've been back. I'm back like I never left. Okay, Alpha, let me. So, that's nice. That's nice. Um, now that you're back in town, will you be free for the night? Hmm. What? Mm. Well, for you, it has to do with you. I'm free. Anyway, Munia's party load on me, so I feel maybe Uh, so far to party after party back in my Mawami. I'll be there. Okay, no problem. I see. what? Uh, nothing, I'm just... Why are you so proud? <laughs> Speaking of relationship, are you now... Now slow down. Chauffeur, I'm going to drink ìgbéraga iná níbi aláfiṣe. kò í sì kí èèyàn máa proud. please say that to àwọn tó ń crush lé lórí. ìwọ gan kó bàbá jẹ rubbish. sọ̀rọ̀ lọ́wọ́ kí ẹ̀ mix ti jọ síta lọ́wọ́ rò dìbò nílé tó tẹ́ mix bí mentality bá ṣe gbé mix wá gàmbàrí ó lè fẹ́ kó lóòótọ́. ìfẹ́ wá òun ló ti nílé ṣáájú ó gàmbàrí. Hello as I was saying, mm. it has always been a thing of fun hmm, láti kékeré ti like láti máa ṣiṣẹ́ bar. So, entertainment, mixed with people, have fun, couple with the fact that we will graduate as a psychologist. So growing up, my brother owns a bar, our family manager. So that's how I became a mixologist. It's more like a dream come true. Yeah. And you're doing a great job. Thank you. Thank you, Simi. how about you? Hello. Hello. Hi. Tell me why you made it. Hey, yeah, I did. Hello. School How are you? How's it going? Hi, hi, hi. <laughs> of course, anything for you, Dad. I told you I'll be here. Thank you. Anything for you. Jacob, what is stressful? The thought is ladies' night out. They We only talk online. Calm down. Calm down. Okay, it's let's just say it's friends and girls. Since the point to my best. Fantastic. Are we good? Oh my god. Yeah. Tell me why. You don't have to be old style all the time with them. Tell me why. Yeah. Oh. Hello. Hey, Baby, honey. Hmm. Hmm. <laughs> you okay? Yeah, I'm fine. Show me. Sure. <coughs> so sorry, I'm super sorry. Ẹ má bínú bit more later. Ah. Hello guys, how you doing? I'm good. Hi, hi. Hello. Why is your ready? Yeah, yeah, yeah. I'm, I'm so sorry. I'm so sorry, Mr. Dayo Lufa. Michelle insists pé mo gbọ́dọ̀ update outline dealing and kí n tó But anyway, I'm here. We're here. Can we continue or pick up from where we left off? Uh, continue. Okay, continue. Okay, um, I'm gonna need glass cup. Okay. Thank okay. Thank you. Okay. Do you need help? I ah, know it's fine. All right, fine. So, she could see this thing. No, no, no. All right, all right. What did Yeah. Um, Ife, are you guys married? Thank you. Yeah. Ṣọ́rọ́ ti pé lẹ́kọ̀ọ́ mo sọ wípé ẹ̀gbọ́n mi ló ní bá àti mo ti ń ṣiṣẹ́. Mm, That's my brother. Mm. Okay. Yeah. Uh, so uh, thinking is that time. Item Okay. yeah. It is for me actually. No, yeah. no, no, no. I feel I want to go I want myself. Uh, <laughs> me no. It's fine. Sure, okay, Sha. Uh, no, babe. no, I will help you with that. Uh, self help now. But mm. I appreciate it. Mm. Sure, put more one on numerous girlfriends to fall okay, here we go again. <laughs> Wait, no, no, no, no, no. So it's Yan Jouni, is that what it is? One Joe? Alright? It's like I'm being forward here no no no no tó bá yẹ pé mo wrong correct me ṣé òjò ó ni correct me am I wrong. your reaction is saying a lot look this is just a friendly invite there's nothing mi ò mọ anything mi ò sì wọ́n tó dé màá tó wọ́n pọ̀ just natural friendly dinner by um, meeting gathering and then just it. tọ́lá yes darling. ṣé mo ń ṣe bẹ́ẹ̀ pé mo bínú sẹ́yìn uh, you know, like uh, the saying goes, um, action speaks faster, rather, and quicker than the voice, and even louder. <laughs> I'm not, mi ò bínú ṣe, but taking really my mind eh? because sometimes wàá kọ́ dédé ṣe bẹ́ẹ̀ pé o love me ìgbà míì wàá tún ṣe bẹ́ẹ̀ pé o love me like let me really know what you want I'm not forcing you tó o love me let me be and if you love me show it. Hello. Hi. I have to secure what I like and I need to safeguard it. No, no, no, hold on. Nkotimo like. What I like or any Timo like. Correct yourself. Mm. Atenitimo like. Atenitimo uh -huh. like. Like money. So let me safeguard it. Okay, so when you say safeguard it, you mean something like show interest? Like So it's now official, right? What? Pé mo wà forward. Okay, it's fine, fine, it's official. Mo wà forward, at least mo try láti secure nǹkan tí mo like. Mo <laughs> like that. Yep. Well, I want to be on my way. Why? Why? ṣé ṣé nítorí pé mo pẹ́ẹ̀kẹ́ mi no no no mi ò ní any other mi ò ní any other motive mo kàn pẹ́ẹ̀kẹ́ it's nothing má lọ now stop. no o mọ̀ pé Oro menu, so I need to take my leave. Uh, okay, yeah, I don't wish for you to go, but kò sí wàhálà ó ṣáà máa update mi tó bá ti dédé right kì í ṣọ pé o lọ sílé ẹlòmíì. <laughs> definitely I'll update you. let me feel you I'm not feeling you at all. ṣùgbọ́n má disturb me there anyhow. Sola. Ma, you <laughs> won't cease to amaze me. Ma, <laughs> irọ́ ni o. Tuntun mi wá lè bẹ̀bẹ̀. Ma, <laughs> you don't mean it. So you guys are going for three weeks vacation. Wow. Ha! wahala for who no get relationship eh stop eh, stop not you oh Malik what is bad boy eh, and also a good keeper eh. no no no no no uh-uh. Auntie, more dates now. Kill your date. Take a chill pill you're my best lady now uh-uh. ṣé ó ní nǹkan tí mo lè ṣe lẹ́yìn ẹ <laughs> happy for you too girl well, <laughs> oh, okay take good care of yourself bye. ṣó ti rí pé ara nǹkan tá à ń sọ lélẹ̀. pé kí ni. kò sọ́kùnrin ta ni tókùnrin bá tún wá wà kò sí gidi gbogbo wọn báyìí left side náà wà ìwọ ló máa fọwọ́ ara ẹ báyìí pick wọn from your left side to your right side o ṣe máa rí Mr. Right that's it. okay. Well, I wish you best of luck. náà wá rí wípé health is wealth gbogbo táìmù ẹ tí mò ń sọ fún yín pé kẹ má ronú jù èèyàn má rò di èèyàn má gbé lẹ̀ ni kò sí àǹfààní tí ìrònú fẹ́ ṣe fara kí kó dá àìsàn sára lọ and i'm sure you can testify that health is wealth. like seriously thank you very much yeah? so i can now see that happiness is free. yeah indeed happiness is free yeah just keep it up you shall be. <laughs> Ah, ah, Sue, we are here. How are you? Doing good. Kí lẹ wá ṣe ládùúgbò wa? Hmm, of course. wà ní jàre. Hmm. Okay, that's good. Yoko, it the lucky guy. Oh. Um, you know I'm a psychologist, so mm. he's one of those people I talk to. And there was a time he had some challenges, so I need to talk him out of it. But now he's doing better. Okay. So, I see you've relieved yourself from the bartender as usual stuff. Um, not really. I do bartending as a pleasure. going ń ṣe full-time job. I just enjoy doing it. Àti pé um, Popsi I'm a manage company. So Malik is heading Lagos branch while I'm heading the other branch. So I don't have that luxury of time to encompass command. Breathe in, breathe out. Popsy, I thought you guys that left you guys when you were young. Hmm, that. Um, that was Malik's dad. Kò ṣe dáàdì tèmi Um, fi wálé. Um, nígbà tí dáàdì Malik lọ, Mumsy, wọn wá fẹ́ dáàdì mi so èmi àti Malik we are step siblings so Malik is my step brother so he's okay. Mm. get the picture. Yeah, that's true. So, so hope you're good. Yeah, not doing bad. Um, mm. okay. Ilé ìdí Oh onímọ̀ kan tó ń ṣí níbi bí so I just like you know me now <laughs> so I just came to like check around so I said let me stroll in. you are chopping my last money. àti ah, ah, mi ò bá jó wọn ta ló fẹ́ jó wọn. kò sí wàhálà wá délé tell him that I'm still his sister. kò pé mi o. Mm. <laughs> ojo ah. okay I'll tell him when I get home right, okay. Bye. bye. catch you. tí wọ́n máa jẹ tó bá jẹ but i'm surprised nígbà tí mo lọ sínú kitchen sìn mo ṣe bá oúnjẹ yẹn bẹ and kí ló dé tó ń mu gàrí mo believe pé bó ṣe jí ó yẹ kó gbé oúnjẹ yẹn jáde kó dẹ̀ gbé sínú microwave wàá dẹ̀ lè jẹ́. Sorry, um, are you questioning me? I'm not. Okay, more like an interview, Abby. Now, what do we call this? Why, why you, why you, why you sounding this way? Where's the respect? Ojí làárọ̀ ò dáná oúnjẹ, ó jẹbi tó dáná. Ó bá má dáná. Kí There's something they call respect. Every iota of respect and dignity you can give to a man, I deserve it. Olóòjì làárọ̀ ò dáná, ó jẹbi dano jí tó dáná náà, ó bá microwave ẹ̀ and that is my duty look woman look woman i didn't stress you don't stress me you're busy and i'm busy too ṣé mi ṣe interrupt schedule ẹ má dọ́dọ̀ mi ṣé tiẹ̀ kí n ṣe tèmi ó máa ga àwọn ẹ̀sọ́ tí máa pọ̀ kẹ́kọ̀ọ́ jókòó síbẹ̀ ló dáná dídí mo jí láàárọ̀ mo dá ojú kí ló tí wọ́n bẹ̀ kó dáná ni kí ló òkè kí ló ń ṣe gan náà tó special sọ̀kọ̀ tó ń ṣe tó important tó ń kára mọ́. níwọ̀n tí ẹ̀fọ́ tó bá gbómi kaná á jóná á á sọ pé òdò di òdáná kí ló ṣe kí ló between you and I ṣe yẹ kí n máa jẹ food between you and I ẹ wò ní kí n ṣe once ọ. àwọn ẹgbẹ́ ẹ̀fọ́ náà fresh one tó bá yẹ pa lọ́jà wọn fọkàn wọn kí n máa gbóúnjẹ kaná kí rice rice tó bá gbé sí pé yíyan kí n máa jẹ òwájú síbẹ̀ ń kó èdè mi pé kí ló àkìlò onígan náà kí ni nǹkan náà kí ló lè tó yẹn náà tó máa fi sọkọ nígbà ò dání ah, èní la rí o tomorrow get bẹ̀lẹ̀ o what's this ṣé o ní ṣe náà ní òní dèdè kóbijọ́ wọ́n fi kúnlẹ̀ ṣe àwọn wà kínní yẹn ẹ máa gúnyàn lábẹ́rẹ́ ẹ máa fàtẹ́gùn sí ẹ tó bá rí anamọ yẹn káwọn máa ló níwà bọ̀bọ́ ẹ ló níwà láàrọ̀ níjọ̀gbọ̀n fresh food from the market ló yẹ fi máa jẹ ah, àwọn ẹgbẹ́ ọmọ yẹn kọ́ dá ẹ̀fọ́ náà wọ́n á ṣe freshly fọkọ ṣe rádaràdà ṣáàdì á tún máa gara mímọ iye tó ní kí nìkan náà tó gbé tó mú ẹ àmọ́ obìnrin nígboro àwọn obìnrin bíi tiẹ̀ pọ̀ ọkọ ọmọ di president yẹ obìnrin sọkọ ẹ the richest black woman obìnrin ló wà lé ọkọ ń kúnlẹ̀ gbóúnjẹ fọkọ ẹ ni ẹ̀tọ́ ẹ̀ dáná tó kún gbé sọ́ọ̀tì kó kúnlẹ̀ kan kí n máa jẹ́ lọ́wọ́ ẹ̀ that's how it should be máa tọ́ ọ̀bọ̀ mi lẹ́nu máa gé ẹ jẹ o ṣe rádaràdà ẹ ló jàre alpha guy. Eh. good. You look stressed out. Sorry. Yeah. Like you have an hectic day. Yeah, I did. Plus mm. the traffic. Uh, uh what are you on? What are you doing? Working on the script, though. Mm, mm, mm, mm, mm. Oh, my sister? Hey, you're stressed out already. Colos okay, eh? Freshen up. Come downstairs, I made your favorite. Okay, fine. What about your favorite? Me mm. or mine, okay? This is for me. Kisses for mommy. Mwah. What was up with more stress? Um, you know me, kisses. <laughs> Okay? All right. Love oh, you. Yeah. Yes, darling. This is past 11. We're kicking this and nothing is cooking. What's going on? But oh. you on the laptop. She, I'm fasting. Oh, what time is that, Danny? After 12 flower pie. Let it stop here. Even that, no, she have a one. Drop what she have on kitchen, but that of So far. Uh-uh now, baby. Ó ṣàrò pé mo busy pẹ̀lú mi lójú ń dùn mí ok my assistant kitchen drop it drop it drop it drop it now. Okay. um, you know what Um. mú fóònù ẹ kó ọ̀dà oúnjẹ. Hmm? kí ni ọ̀dà oúnjẹ. yeah ah i'm sorry My má bínú tó bá ọ̀dà oúnjẹ kò sówó tó máa san now. so you know what you're going to do pick your phone order the food iye To buy CJ. jẹ́ wá me. My day she transfer My bẹ̀ sanwó way. yeah má lanu lẹ̀ kí ló tó lanu lẹ̀ hmm? ìwọ náà wò na ṣé ọkùnrin rẹ̀ ni wọ ìṣá náà sọ fún mi ṣé ọkùnrin ni ẹ́ ṣé òun báwọn géńdé ọkùnrin alálùbáríkà àwọn ọkùnrin tó ní kì nínú bóyá máa ń ṣe wọ́n máa lọ síbi iṣẹ́ lọ́jọ́ sátọ̀dẹ̀ but different tó kọ́ wà ń bẹ́ẹ̀ ni pé àwọn ọkùnrin alálùbáríkà ọkọ gidi wọ́n máa ń tètè délé lọ́jọ́ sátọ̀dẹ̀ tọ́ba wa ń bọ̀ lé ọ máa right hand ọ máa fa nylon síbẹ̀ ìyẹn gift tó fẹ́ fún ìyàwó wọn tọ́ba délé ọ máa mú left hand ṣọmọ tó yẹ kó bóyá bóyá fẹ́ délé gizzard ló wọ́n ẹ jẹ ẹja ló wọ́n ẹ turkey ni chicken ni wàá fi left hand wàá fi yẹ rà sí wàá wá gbé wálé pé my darling wife o bá mi ṣe kinní ṣọmọ pé orígun máa wúwo obìnrin bẹ́ẹ̀ láti ṣe irú oúnjẹ yẹn bọ̀tí wọ́n jókòó kò síṣẹ́ kò sábọ̀ kò sí nǹkan kan wà tí wọ́n máa lo àwọn authority kan kíní kan àti pé má dẹ̀ gbàgbé o ṣùgbọ́n pé o like àwọn oúnjẹ nu freezer very good lánàá gbà tí mo ń bọ̀ láti ibi mo ra ẹ̀pà ẹ̀pà yóò dẹ̀ kí n ṣe just normal ẹ̀pà ṣó mo àwọn ẹ̀pà àwọn haúsá o mọ̀ pé máa ń ṣe tó máa gbẹ dáadáa inú ògùdẹ̀ ló ṣe wà so lọ sí kitchen kó lọ bu gàrí as usual na ó láìkí gàrí akọ́fì ẹ̀pà mú ni iye wà òkè náà and there's cold water kí ló dé tó ń wo òkìrì dear tell me you love me I love you. àbí bíbí ṣé o fẹ́ kí n fi ṣẹlẹ̀ ni ṣé wọn kú tí n bá fi ṣẹlẹ̀ ibi máa pè mí àti ẹ ṣé kí n filẹ̀ wàá dúró àbí better I love you. Mm. Program ń bẹ yẹ o. Yeah. Okay, okay. Le, le, le, le, le, le. Darling. lé lẹ́mú lẹ́mú lẹ́mú let's go let's go let's go let's go let's go. àjà eléyìí ò tiẹ̀ lè sáré mú switch lọ sí number six eh, number six eléyìí ò serious ọ̀yà ọ̀yà ọ̀yà. Honey. Mm. Sorry, please can I see you, please? Ah, mo dẹ̀ ń gbádùn dog race yìí o. Please, few minutes. Okay. Number, number six. Okay. Yeah. What's up, Ufe? Remy, what's up? Hmm? I've been thinking. Thinking? Thinking about what? There's this story I'm working on and I want to make it real. I don't know if it's possible. Okay. A 10 year old boy mm -hmm. committing suicide because of lack of parental love. Is it possible? Babe. yeah, mi ò gbọ́ nǹkan tuntun ń sìn, ó sọ pé kí ni, ó sọ pé ten year old boy kọjá lẹ́gbẹ̀ẹ́ àbí kí ló sọ ní ọ, ó sọ pé. When I was talking to you right now, I said, is it possible yeah. for a ten year old boy committing suicide because of lack of parental love? Okay, for the answer to your question, all sound impossible, yeah, but at the same time, all are very, very possible. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ṣo mọ̀ pé every human being ló ní breaking point títí ẹ̀ you know bóyá àgbàlagbà o bóyá ọmọdé o bóyá arúgbó everybody ló ní threshold tó yẹ pé tó bá dé stage yẹn tó bá ti wà unbearable kò ní lè take ẹ mọ́ so yeah possible mm-hmm. but the only twist tó wà questionable ní question tó bẹ̀rẹ̀ ni wípé ọmọ ten twelve thirteen i mean that's pretty young so for such a child kó tó lè ronú pé okay the only option is to commit suicide ìyẹn túmọ̀ sí pé bóyá the those kind of bad situation had been reoccurring, so it has caused body harm. Project the only option so cool is suicide. So that's sad. But for me, the only thing tí mo máa advise táwọn parents wa tó bá we pay one, ò ní lè adequate love and affection tó need My advice because kò need to fi ń bímọ. Mm. For me lọ síbẹ̀ because a lè pay. Because because me lack parental love Cause of pé nítorí àwọn òbí tiwa you know at least àwọn òbí tiwa náà they pass through a lot you know for us not to go through this and that's why we are here today so I'm not seeing any reason why. of any demon because they are not capable of, you know, taking care of the child. Babe, you lost not talk again. No, no, capable of taking care of the child. meeting, meeting You're trying to cut off the discussion. No, me, you cut off any discussion, babe. Story wa okay, it's valid. Multi answer gbogbo question okay. eh. But then again, 15 minutes time, mo need láti rush off. All right? Okay, okay, okay. Yeah. Hold on, hold on, hold on. Take it your pill. Um, baby. Okay. pè You know, Torí èmi náà ó láìpẹ́ pé mo see me. See me. Yeah. So call me when you're ready. Yeah, sure, sure. Nice, nice story anyway. Okay, if you say so. ṣó mọ̀ pé pẹ̀lú gbogbo ìgbìyànjú mi pẹ̀lú gbogbo wàhálà mi lórí tọ̀míwá tọ̀míwò tiẹ̀ help ara rẹ̀ rárá rárá is not just the kind of man that I really wish to be with. Yours is better. How? Hmm. You've seen the signs even when you guys were still dating. My, with Malik Malik kò fẹ́ ọmọ rárá ah. Malik does not want a child because of his upbringing nítorí pé bàbá ẹ̀ neglect ẹ̀ that's why he's punishing me. Malik Malik kò fẹ́ ọmọ. bẹ́ẹ̀ni ah, who does that. èmi lè rò pé àwa obìnrin gan la máa ń selfish tó bá fẹ́ dọ̀rọ̀ lọ́mọ because you know because of the shape the body you know stretch mark tummy amani ẹ àfẹ́ bí ọmọ àfẹ́ but ọkùnrin ṣe bó sọ pé mo ní èrè ìgbéyàwó. eré tún máa rí o no it's it's really frustrating. o mm. máa ní láti involve family nìyẹn o. ẹ wo ṣé bàbá rẹ náà mọ̀ ọ́ pa ẹ̀ kí ni mo tún fẹ́ sọ kí mo fẹ́ ṣe crying, craving for a child. Fact. it's, <sighs> it's, it's crazy. Téèyàn about gbọ́ story èèyàn mi lóòótọ́. Mm. Ẹ̀rù máa bà yàn. Ah. Kàtẹ́ ẹ̀gbọ́n pẹ̀tọ̀ mi wá ti ẹ̀fọ́ mọ́ǹtì ẹ̀ òun kò yọ̀ lẹ́ni kò fẹ́ ṣe nǹkan kan kó ṣàjẹ́ pé mi ni mo máa ṣe everything. Mm. Wẹ́ Ọlọ́run akọ wa mọ̀ ṣe. Àmín o. Tọ́míwá this is not the right this is not the right time. I don't know. Oh, mi ò lè sọ pé bàbá yìí ni the right time. No, tí n bá pariwo ju báyìí lọ, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ, nítorí àwọn neighbors wa gan ni mo fi ń keep calm. Èmi ló wá sọ̀rọ̀. Mo mọ̀. Òtún ọ̀hún ti, èmi ló wá sọ̀rọ̀ lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́, kí ló fà á wù yẹn? Tàbá ló tàbí náà wá kára wọn kárí àbẹ́kọ̀ọ́ ló máa fọ́ ní ìlànà. Eh? Time will not be built home in. Time will not be built life for. I mean, raise children and live like husband and wife. Like you. Ṣé ọkọ ẹ ni wọ yìí ṣá? Eh, no, tàbí wá ṣé ọkọ ẹ ni ọkọ ẹ ni ẹ? No, Táníkà onígbèraga tún bó ṣe ń ṣe. No, kí ni problem gangan? Ìgbà tó fẹ́ ṣe wedding, ṣọlá ọ̀sẹ̀ kan tó sọ fún mi. You ask me to borrow you money. Eh. Ṣó dáwọ́ yẹn padà dé ní? O tún kó wá obìnrin nílé gbọ́dọ̀ tó fẹ́ gbalẹ̀ o sọ fún mi pé ha ah, bébí o kí ni kọ̀kẹ́ náà kí n má wọrí o o máa fún mi lówó o ṣé mo pé owó ilé èmi jọ owó lọ́mọ ta ló ń san prepaid bill ta ló ń san internet tó lo wifi ta ló ń san wẹ̀ the only thing you do in this house is to sit press your phone and dig I am tired. you are very numb oh, you are not enjoying the gist. I'm not I'm not again. sori ibi tó gbọ̀ sí màá màá yẹ ẹ́ nìyí sori ibi tó ṣe tó jẹ́ bàbá àtẹnukùn ṣe àná sẹ́rẹ̀.

Adé orí ọ̀kín ni. How did we deteriorate to this level? I can't believe this woman I married is talking to me. Because I am sick and tired of you. Coming out from the Metallica, from the Metallica near. Èmi èmi tálákà èmi tálákà lè ló ṣe èmi jọ kí ló ṣe fún mi tábìlì kò ṣe nà kí ló kàrà ó kí ló ń gbé kí ni kò máa balẹ̀ nínú àjọ bòńtì àti kọ̀m̀pìlẹ̀ ẹ̀kọ́ tó sọ ẹ́ di fàǹdà mi ò rí ẹjọ́ ẹ̀kọ́ o ẹjọ́ ẹ̀kọ́. Ẹjọ́ ta wá ni. I know no very very soon o máa ló máa yé ẹ jẹ́ kí n jẹ́ kí n dá Arsenal as their coach you will not have a future in on a weekly basis gbogbo owó tó ná ńlá ìfọ̀ ẹ̀hún ni wọ́n máa gbà. èyà bàbá coach táníkà onígbèraga ò lówó tún nígbèraga. wọ́n tún ní gbèmí lówó wọ́n lọ́rùn ni. ò oh, ní sẹ́ẹ̀dì ó lè ti ní kó máa rìn ní gbèrègbèrè kínú ilé wákàn wákàn wákàn wákàn touch ground touch ceiling touch kìíní kan touch door touch bathroom touch kitchen ikọ́ ikọ́ tó lọ ṣe nìyẹn. ẹ ẹ kúti yìí lọ́bí touch door lọ bá wọn jẹ́ kí n lọ bá wọn jẹ́ kí n lọ bá wọn jẹ́ kí n lọ bá wọn lọ́ba kí lójú ẹ̀fẹ́ rí lójú ẹ̀fẹ́ rí ó yẹ tó bá ti lówó padà wá ń gbà yẹn padà wá I'm sick and of your bullshit. I don't care. fọ́ọ̀tù tàwa ni fọ́ọ̀tù tàwa ni pé ò lówó ò lówó ò ti bí nìkan ló ní that is the only thing you know how to do He, he, he, he. that's all. bébí o dẹ̀ ṣe kí akóúnjẹ yẹn má tutù o ebi dẹ̀ ń pa mí báyìí I need to eat fast and uh, relax. Babe. Hmm? Sweetheart. Hmm? What's this? What's what? Kí ni? Oh, that. Òun ni mo máa ń lò tí n over stress. Wow. follow the Do you think I'm a fool? I overheard you and your sister discussing on phone the other day. Baby, sorry. can say that, okay? Baby. Cut the lies. No hairs. Actually, uh, kò lè yé, kò lè yé, kò lè rí bó ṣe okay? Um, sorry you overheard us, but then um, I want to shake got on rope. Okay. Make me understand that your dad left you, neglected you, you know, you grew up in pain, it's just your mom. Is that enough reason for you to deprive me of motherhood? You know how painful it is. for a family problem. rò pé mi nínú People have I've gone two different things take different drugs thinking I'm the problem with you you are the problem here. Debbie, Debbie kò ń ṣe dad nìkan kan okay there was so much Let's take care of this thing. my dad wasn't there ọkọ̀ fi mí sílẹ̀. I grew all alone. Mommy, mi nìkan ni mo mọ̀, àwọn ni mo mọ̀ sí bàbá mi, àwọn ni mo mọ̀ sí ìyá mi. It was just my mom. My dad was dead. Though he was alive, but he was dead because gbogbo ìgbà tí mo need wọn, he wasn't there. So it was just, it was just too, too much. See, babe, babe, babe. I get you. I know where you're coming from, but look at me. It's not enough reason for you to the price of motherhood. All this while I've been thinking I am the problem here. I thought I'm infertile. Sheko Yeni, do you know the drama, the, the, the drama you put me through in this house? Do you know the pain you put me through? Don't touch me. Do you know the pain you put me through? Or baby, only people, and it's you all along. Daddy, I'm sorry. <sighs> Daddy, I'm sorry. Okay, I. I... <laughs> Baby. Debbie, I'm sorry, okay? I'm sorry I I can't do this. You can. And I'm sorry I did this. Okay? I'm scared. Not to go through too much. Okay? That's okay, okay, mi Your experience feeling kéèyàn ní bàbá for once láti kékeré mi nìkan ni mo kàn ń dàgbà that void that void is there i'm empty i'm i'm i'm lost and i don't know mi ò mọ bóyá mo lè tọ́ àwọn ọmọ mi the right way mi ò mọ bóyá mo lè extend fatherly love sí ọmọ mi so because of that reason. I'm not ready. I don't, I, I, I, I don't, I don't think I'm fit to father a child. Okay? Mi ò fẹ́, mi ò fẹ́, mi ò fẹ́. Mm, we can. We can. We just have to try. No. See, see, you will grow to love kids. You will grow. I'm here to help you out. You will grow to love kids. I'm here to help you out. Please, don't deprive me. Don't deprive me the joy of motherhood, please. I will tell my own kids. baby, baby, the earlier you remove the thoughts of having a child by me, better for both of us. because I don't want to. No. Hmm. you have to, you have to. You're ready. ò Baby, Babe! Babe! Babe! Me already. Babe, you can't do this to me! It won't work this way! I want to have my own kids! I want to have my own kids! <laughs> Kamiwa. Uh, what's up? Are you okay? Yeah. Okay. Kilan Kizafani, please. I don't want any miscreant in here. Anybody they must serve a woju under that. Okay. Please don't serve under 18. Alright. Then any other person about to serve a two woju because there are some people ah mo bi to tin bo àmọ́ ah, tó bá débi tó bá ọmọ tó bá ṣe yẹn mi ò lè ṣẹjọ́ please please please ẹ̀mẹ́ta ni mo sọ please you need to be very careful all right. Tọ́míwá ṣé kò sí. ṣé ìwà tìyàwó ẹ ní. me one. But you I'm not going to the office. But not where you It's money, and you're drinking this. Past 11. Okay, past 11. Yeah. Oh, it's okay, it's okay. Oh, my God, oh, my God. Mo fẹ́ jáde ni. I won't mind if you follow me. Yeah, I'll follow you. Yeah, it's okay, Tomiwa. Okay, oh, my God. Jẹ́ àjọ, jẹ́ kájọ débì kan. <sighs> Jẹ́ kájọ débì kan. All right. Can we? Sure. Ah. Please come and clear this table. Easy, easy. I know, I'm alright. Ah, easy. I'm in charge. Okay, I know. You're a man. I'm in charge. Okay child. Okay. I've not seen anything. but ṣé wọ́n ti rí nǹkan I don't see anything. Almost seen it here now. Rubbish the lady. I not tell you tell you now nǹkan tá a four million naira. She ain't got fi four million naira Yari. what is this. rubbish. sorry are you talking to me. ẹ wá tẹ́ ẹ̀ bá mọṣẹ́ tẹ́ ẹ̀ bá mọṣẹ́ ẹ bọ́ sí kẹ́tùkẹ́ ló máa tàgbálùmọ̀ what kind of nonsense is this so this is what you use my four million naira to shoot no i can't take this you know what mi ò ní ẹjọ́ bá ẹ rò nǹkan tí màá ṣe ni pé we have to arrest this man. sure na. you must hear from our from our no, lawyer. let's go Don't go. bro ọjọ́ yẹn àwa gbà yín ṣẹ́wọ́n ẹ fẹ́ lẹ́nu tẹ́sẹ̀ pé ẹ̀yin lè máa ya gbogbo musical video fẹ́ ẹ wo rubbish tẹ̀ ya. can you imagine. four million naira. no ẹ ní sọ̀rọ̀ four million ká fi ya musical ẹ dẹ̀ believe pé musical yẹn máa wà up to àwọn tó ń lo hundred million <laughs> like for real truly ni ẹ ní sense ni let me advise you wá ẹni tí ó mọ kọ kó promote kò ṣe lé eléyìí mọ̀ ọkọ̀ kan. ṣòṣà nǹkan tó jẹ́ kó jùn máa rí. listen to me and listen go this guy is quack so we need to get the police involved do you understand. Sure. Let's go. Advise advice mi pe ni pe no sir camera kọ lẹ máa lò tẹ́lẹ̀ fóònù lẹ máa lò ẹrí fọ́ọ̀mù lẹ lọ gba camera. Sóyún ni wọ́n kọ yìí. Ọ̀gbẹ́ni. Sóyún ló kọ yìí. Ẹ jẹ́ tẹ́lá ti kí fọ́ọ̀mù yẹ̀ mí. Ẹ lọ ra mọ́tò kan máa bá yín ṣe kábúkábú. Sọ́ọ́ máa dìlíbà pé orí yóò pè. Fọ́ọ̀mù yẹ̀ lọ́dún ya mísíkà ẹ̀ ń sínú sójà rẹ̀ ẹgẹ lọ kó wá kó Hello? Hmm. ẹ dẹ̀ ṣúọ̀ kí ló tó máa fi sọ bẹ́ẹ̀ náà how do he expect me pé kí n máa kọ one episode more than five times it's unfair. consult yín ni ẹ wo this time around except it's paying extra if not mi ò ní kọ èmi o and i'm serious about it i'm tired. ẹ wo mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ either he's paying extra charges or come one another script writer and that settles it ó dàbọ̀. Okay, okay, okay. Eh, máa ṣe ok mo ti gbọ́ máa kọ́ but I'll submit it tomorrow what about that Okay, okay. now ẹ take care ó but Tọ́míwá ìwọ ni mò ń bá sọ̀rọ̀ náà Tọ́míwá Tọ́míwá. anyways ìgbà tó dẹ̀ ti di pé ká má máa bára sọ̀rọ̀ mọ́ nínú ilé I will also go on monologue strike. and um, lẹ́tà tó fún mi ní ibi iṣẹ́ nìyẹn mo wà lára àwọn tó select pé mo máa lọ represent the company wa ní Scotland so I will see you later. are a great chef. Thank you. No, thumbs up. O ṣe ilé o dùn. What? Mi ìrántíjọ́ tí mo ti jóúnjẹ tó dábàá ìlà. Hmm. More like pastries, mo kàn mú jẹ kiri àdúgbò. No, this is super delicious. You stop flattering me. Tell me where she travel to think completely with jelly with jelly. My dear, even when she was around, you know, woman don't tell oúnjẹ yìí yẹn. Eat your food, má jẹ́ kó pa ẹ mm, mm, mm, You don't get the picture. Look at the turkey. Mo mọ bó ṣe bọ́ ẹ we should fry ata wọnú ẹ̀ e. ah how I wish. mm. You don't understand the feeling. In fact, with the excitement and all that mo ti yó. Ká ní mo mọ̀ nígbà tí wàá jẹ́ kó pọ̀ jù báyìí. Naturally, I don't eat much, but with this, I think I can finish well two bowls of this. I don't want to eat much, but This is super delicious. Ṣé irú okay? Spicy. I ẹ̀ a ń tó àti guest bí aṣọkọ ni àmì tètè. Ṣọkọ ni gbé ṣọkọ mm. too. My God. Ah, this is good food. This is good food. You know what? plus the food plus the excitement and you I'm filled up. That's nice. Um, mi mọ̀ capital gba Okay. When eh, ni continue my name. Kí n bẹ pack ilé. Mi mind this is how you know when the, when the food is good. Um. Mm. Yeah, food <laughs> Thank you. Thank you. I'll give you that. Ah. Thank you. Careful. ọmọ yìí ṣe oúnjẹ kí ló dé tí wọ́n náà wọn difference ó dàbí wọ́n yàn jẹ ẹ̀fọ́ pàtí yan àrùn. Babe, I really don't check time. What's up? I need to start going. Going? Yeah, what time? Why do you have to go? Because it's necessary for me to go. You can actually pass the night here. Well, it's not in my plan to pass the night. So what are the things you need to plan to pass the night? Oh, I don't want Hockey to... talk to wear toiletries, every comfort you need I have. Tomiwa, yes. please jẹ́ n tètè because I'm at the estate gate. No, I don't want to go to the estate gate. Chill now, fair, nothing like Do you know, babe, you being like this, look, I won't hurt, I won't bite. You know, I'm a perfect gentleman. Hmm? Chill now. please shut up? shut up. Look at you. I remember vividly the very first time I was practically begging you to stay with me. But today, look at you in mine. Kamiwa, can you quit being annoying? Are you calling this being annoying? Meu marido vai dizer que Tá! Look at you. You know what? Babe! mo gbọ́ jẹ́ kí n wẹ̀ ó Hold on, hold on. You're looking at me. Yeah, I know. What's going on? What are you doing here? Then allow me to sit first. I've gone through enough stress. Look, look, look, look. Hold Please. on. Just hold on. Out. Ah! Hold on. You can't sit. What? Wọ́n máa ti wà ní airport on the Pẹ́ débi. Really? Yeah. Hey, but why didn't you tell me? You didn't ask me. Okay. You didn't. Oh, I'm so tired. Can I at least sit? Oh, go nǹkan tí mo sọ ń Sit for what? We'll leave now. She's almost here. Uh, we see. It's we okay. talk. It's, oh, it's okay. fine. It's okay. Whatever. It's okay. Thank you. All right. Thank you. Kini. Ah. Yeah, don't want my leg. Can ló see your leg? Ah! Wait, wait, wait. Hold on. Hold on. Hold on. Hold on. Hold on. hold on. Hold on. Sit, sit. Jókòó náà, kọ́kọ́ jókòó náà. Jókòó náà. Wọ́n wọ́n wọ́n ti ti ti náà. Màá mú dáhùn. Màá mú dáhùn. Màá mú dáhùn omi wá. mo wá mo mo wà pẹ̀lú àwọn tí o sọ̀rọ̀ tí ká máa lọ pàmò ọ̀dẹ̀ ọ̀dẹ̀ tí ká máa lọ. oye oye ó dùn mí jù ọ. pẹ̀lẹ́ sorry sorry yanni okay sorry sorry okay sorry yanni you be fine you be fine rora just jẹ́jẹ́ o jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́. Hmm, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ welcome back from the States mm, you're really glowing. thank you so much darling. ọ̀gbẹ́ ká má pàrọ̀ ká má jalè ṣé mo pé mo really enjoy staying. mi gan hmm. but the thing is you know weather tó ń yẹ àti weather be yìí kò jọra wọn rárá. bó it's oh, so obvious it's written all over you. <laughs> thank you. Hmm, ètò àsọdùn. Um, mi rí bàbá yìí náà ọkọ ẹ kọ. mama dá bébì mi lóhùn ó sọ fún mi pé kí n ṣáàjò kí n má bínú pé òun lè wá pick mi ní airport but hmm. kó tó lọ ẹ méjèèjì lè pàdé ara yìí. Hmm. ok. mu drink ẹ náà. máa hmm. mú ìyẹn tí ẹ̀kọ́ ló bá mi nǹkan tí mo rán ẹ̀kọ́. so o ṣì rántí. mi ṣe ní rántí ọmọ mi o ọmọ wa mi o ẹrù tí mo rán ẹ òun dà. <laughs> o ò ní problem máa rìn you know a ṣe ní air of gist now tá a bá gist tó bá mu drinks ẹ tó bá jẹun then we go inside mi mm-hmm. ní láti pick nǹkan fún ẹ náà ó máa pick. Debbie Debbie. Debbie, ń bọ̀ ló fi oògùn mi sí, mo ti check ẹni tí mo kí pẹ̀ sí mi ò rí, ń bọ̀ fi sí wo tó bẹ́ẹ̀ kó trash mo ti trash àló tó bẹ́ẹ̀ kó trash and I said I've trashed it nítorí mo fẹ́ dọlọ́mọ láyé. <laughs> oh my god irú irú irú wàhálà wo lè lè nítorí ọlọ ẹbí kí n gbogbo eléyìí ṣebí mi àti àtijọ́ sọ̀rọ̀ náà àti sọ̀rọ̀ àtijọ́ ládéhùn pé ok can move on a dẹ̀ ti ní mutual understanding àbẹ̀wò ní gbogbo ilé ètò kọ̀ lọ resurrect ẹ̀ from nowhere. really amari arrange. a lè rearrange anything a lè rearrange anything because mm. look at your friend Simi àti Tomiwa wọn ò bímọ and they are living happily wọ́n wà okay so kí ni problem so we can do the same. to you. See me, she's happy. Yeah, she is. Hello, Tomiwa Olomo. Eh? He has a son. Ask your younger sister who the father of Junior is. Excuse me. Ask my sister who the who the father of Junior is. Debbie, wàá ṣàlàyé fún mi o. Who the father? Debbie. Ma, I want to update you on the daily schedule. So for today, from the hours of 10 to 11, we'll be having a meeting with Nigerites. Okay. However, supply our near, we finish it. Yes, exactly, ma. Then from the hours of 11 to 12, ma, we'll be having site visitation. We'll have to go to yeah. our project under construction. Then from the hours of 1 to 3, that's for junior ma. It's junior's ma. Your baby. Junior? Your child ma. Kí ni junior ṣe ní schedule office? She o prepares schedule with junior in it? báwo ni junior ṣe jẹ́ tiẹ̀ ṣé mi mo bè àbúrò lóbi ṣó bá mi wọ delivery room ṣó bá mi lu fóṣù mẹ́sàn-án did you feel the pains I felt so why are you calling junior into the schedule ṣé iṣẹ́ nani ló wá ṣe ń bí because I don't understand why you're so forward I should shut up I'm sorry mo wá ń ṣe junior ni mo bá àsìnà ni you know just get out. Just get out. Get out! Hey! Come on, Come oh on. Let this be the first and the last time Thomas or Virginia. If not, mortuary with my share gbẹ̀yìn. should surely wristband àbí bàbá bá ń tọ́ impact ń pack panlai. I don't want to see it here. And I don't want this your synthetic air. Your salary is enough for you to buy a good air. Get out. Get out! Yes, ma. Ìfẹ́. Ìfẹ́. Yes. So, you want to me, right? Wọ́n purọ́ for me? láti joy joy. Àbí bẹ́ẹ̀ kọ́? Ta ni bàbá Junior to your wife ó ti ṣàlàyé fún ẹ. tó tó will you will you pikin shut up sọ tí ìyàwó mi ò bá ṣàlàyé fún mi ńkọ́ simisola ńkọ́ sọmọ ń pa ẹ. no see you don't even need to rant or shout. oh really. yeah anytime. tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ó lóun ò fẹ́ mi òun ò fẹ́ mo ti di single mother already so i'm a single parent. ọlọ́run ò fẹ́ so àbúrò mi ti di single mother well, tó bá jẹ́ mi náà the same thing ti máa ṣe because this this forceful fatherhood of a thing it's not i'm not in that league ṣùgbọ́n make sure pé ọmọ ẹ suffer if you have only one responsibility in this life take good care of your child. so i have a choice. obviously you don't have a choice. Oh, that's right i don't. you don't have a choice. thank you. god can't believe you kept all of this from me. o ti ẹ ṣe saint rárá. i never told you i was tó bá bí ẹ dá kó sọ bí di motel kó máa change round after round ma, ma, ma. ẹ káàárọ̀. yes ma ẹ jọ̀ọ́ ma mo fẹ́ jẹ́ kẹ́ bá mi mú Ayọ̀mídé lọ sí school nítorí dájú ẹ ò sí ara and i want to meet them in court. ok ẹyin ọṣẹ problem. ẹ ṣe ah, ma. yes ma. àbí ṣé tèmi náà bá ní kẹ́ bá mọ́mọ́ ẹ̀ ní bá mi mọ́. Ah, why not. Ah, ẹ̀yà kan good boy ọmọ rẹ̀ yes. yes. àwọn tiwa ò tí ì lè jáde. Why are you screaming? Are you okay? I've told you severally not to ever call me mommy. Because it makes me want to kill you. You're about to call me mommy. Eh? Rubbish. Joy killer. Bye bye, John, bó ṣe Why does it take you long for you to, to dress up? Bọ́sí John, bó ń ṣe díẹ̀díẹ̀. Jabesi Move, move! Good boy, let's go. Wọ́n ló ń lójú fitifiti. Hey, that reminds me. Ọmọ tó kọjá yìí. Junior náà. Ṣó fíìl pé ìyá yẹn ló bí ṣá. Kí ló rí? kí gbogbo yín question lọ mi. because mo kàn feel pé ó ah, ti ń fìyà jẹ ọmọ yẹn jù seriously ah, ọmọ ò lè burúburú ká lè fẹ́ kó pajẹ náà kò sí ìwà kankan tí ọmọ yẹn lè wò kò sí nǹkan tó lè ṣe báyìí tó tẹ́ lọ́rùn tẹ́mi bá fi inú ara mi bí ọmọ nísìn mi ò lè máa treat ẹ̀ kò possible it's way too much. my dear observation ẹ ó right ṣùgbọ́n ṣoré ìbí mi ò kí ń dá sí àfẹ́sàláfẹ́sì tó o sọ pé wọ́n ń ṣe kí n sọ bí abẹ́ àwọn ṣe máa ṣe létí wọn nìyẹn o ti bá dẹ̀ pé. so o ń tẹ̀ láti sọ fún mi pé mi kò júbọ àfíẹ̀zà láfíẹ̀zà mi. èmi ò sọ bẹ́ẹ̀ o bóyá tí bá rò pé ṣe tán kò bá mi. Hmm? tó bá dẹ̀ ṣe tán ṣèlè lọ́wọ́ àwọn. kí ló mu kí ló ń ṣe ẹlẹ́sẹ̀ tí ń rin. project tí ìjọba gbé fún wa yẹn. okay it's milestone by milestone. we have two milestones to complete. the first one ìjọba fún wa ní two months láti completed, but I'll be happy tabali achieve it in one month two weeks the fact is ó dìgbà tá a bá first milestone got tó some payments. payment of us often first milestone yẹn you know we are two weeks ahead of them I'm máa fi outsource fún material ṣe pé kí material to deal ó máa so by the time that máa fi outsource tó máa fi dé ó máa timing second milestone. Exactly. And you know, if we achieve that in time, you know, iṣẹ́ á máa wala Ẹ dẹ̀ mọ irú wàhálà àti contract So tá a bá we might not get another contract. So what I want you to do now, you know, you are one of the local. And that's why I need you the most. That's why I sourced for you. Mm. Tí mo understand irọ́ ni mo pa because I understand perfectly fine. Hmm. Let's talk about the locals. Sherry, lóòótọ́ mo súnmọ́ wọn madam wọn. Bọ̀ mẹ́yẹ̀ kẹ gbàgbé nǹkan kan pé tó bá ti di ọ̀rọ̀ owó, àwọn pípé yòó ń fowó báyàn ṣeré o. Mo lè súnmọ́ wọn lóòótọ́, bọ̀ ní in that monetary aspect náà ẹ̀ ká máa wò lórí ọ̀rọ̀ yẹn náà. I understand what you're saying. You know why I hired you? Because one, I know you're competent. And two, I know you're close to these locals. You're one of them. You know the route to entering them. And on this financial aspect, you're covered. All I want from you is to do a perfect job. So that contracting, Mama roll in the more. And the more the contract rolls in, the better for us. ṣe é dẹ́ ìṣòro owó yẹn nísìnyí ọkàn mi ti balẹ̀ on that aspect ẹ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe i will try my best. tọ́lọ́n bá ti ń kọ́ wa mọ̀ ṣe ẹ jẹ́ káwa náà ká ṣe tiwa. <laughs> kò sí wàhálà mọ́ in fact mo yín kúrò lọ fèsì nsìn ọ̀dọ̀ wọn ni mo yà máa ní one or two meetings with them and i will give you feedback. even help those who help themselves. the success of this contract is in our hands. wo <laughs> oh, kò tiẹ̀ fún ọ ní rárá. <laughs> but it's it's fine it's fine àbí hmm. àmì àmì o ah sorry sorry Baba, you look pale. o love <laughs> not to you <laughs> let me joke I love that shit oh. Should have told me now. You know I have an appointment to catch up with. Should have told me earlier. Okay. Let me draw. let me draw. Don't bribe me. Not to you. Okay, okay, you won, you won. I'll go pick them up in school. Okay. Love you too, love you too. Bye. Ah, Mrs. Army, ẹ jọ̀ọ́ ẹ máa ṣe help kan fún mi plans ti change ẹ má bá mi gbé cab kẹ lọ gbá àwọn pè mí sí rain school ẹ jọ. kò sí problem. ok bẹ́ẹ̀ ni kẹ tó dé ọ̀hún yẹn máa ti pe àwọn mistress wọn to inform them pé ẹ̀ ń bọ̀ ẹ jọ ṣẹ́gbọ́n. tí bá ti kó wọn àwa bá yín bí ká wọn bẹ́ẹ̀ ni ma ẹ dẹ̀jọ́ mi fẹ́ kọ́kọ́ mi mọ̀ please okay ẹ ṣe gan ma okay ma God bless you okay. Okay, ma. Father, in your hand I put my home. Father, in your hand I put my home. Ilé tó bá ti dùn kò sí ṣòro rárá o ẹ̀. kílé wa kó máa gùn nígbà gbogbo ni kílé wa kó máa dùn láfẹ́ bàbá jọ̀wọ́ bá ń bẹ̀rù ẹrù yìí ó wúwo bàbá jọ̀ọ́ bá ń gbé ẹrù yìí. oh, bàbá jo ń gbé ẹrù yìí owúwo bàbá Tonwa, something in me always told me to come see my son at the dawn of each day. I set out today on your birthday to see how you and Junior are doing. Well, it turns out to be that he had written you a suicide suicide note. I was about committing suicide just when I walked in. You damage our uh, you damage our son because of your pettiness. I hope you are able to live with this. Ife. Okay. Unless Junior wants to, I probably might never let you come near him ever again. He has a sister now. I know he loves you and he will sometimes want to see you again. But for your sake, I hope you would have grown to realize your <sighs> your mistakes by that time. You realize how much of a gift this boy is to you. See you when Junior wants to see you. Tomiwa suicide note. Junior! Junior! Wait. Oh, yeah. Ah! Oh, yeah. ni